gbogbo àwọn ariwo ọjà yìí ṣé ẹ ti nírú nǹkan bẹ́ẹ̀ yẹn rí ah, ṣé ah. ó ti di pé bóyá àwọn àna kan wà kan tó fẹ́ gbélé ọkọ àbí àwọn social media blogger mhm. ṣé wọ́n ti ní nǹkan tó ṣe rí fún yín àbí ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn láti jẹ́ kẹ́ ti náà experience yẹn gidi gan ni kàkà ṣó ṣẹlẹ̀ sí yín ni àbí. Ah, àìmáṣẹlẹ̀ ò sí <laughs> ẹyẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti àwọn èèyàn pàtàkì mi ẹ nítorí pọgbọ́n la fi ń ṣe wọ́n ní ọmọ tó fọgbọ́n ṣe ń kọ́ hmm. ẹ ó máa rí gbogbo ètò hmm. ìní dárúkọ ẹ̀yìn àná mi àmọ́ra wa àmọ́ra wa o tàbá ríra wa <laughs> tàbá ríra wa o àmọ́ra wa ṣàfihàn lẹ̀ ṣe rí ti àwọn fáǹsì àtàwọn ariwo ọjà yòókù bíi àwọn tó ti mọ̀ wá rárá ẹ jẹ́ fún ilé example kan gbàgà kò pẹ́ tí mo ṣègbéyàwó tán mi ì tí lọ́bọ́kọ mi ní ìlú òyìnbó hmm. ọkọ mi wá náà wọ́n mèsè mi hmm. ah! jẹ́ ń lọ sí onídọ̀ kan tí à ń pè tí ò jìnnà síbi ilé mi ń gbà yẹn à ń pè ọjà ẹ ní East Street Market nílùú òyìnbó wọ́n máa ń dẹ̀ ń ta àwọn fíìmù wa ń jẹ́ n tiẹ̀ lọ ra fíìmù ìyàwó mi kí n tiẹ̀ slot tiẹ̀ sí kí n máa rí kí n máa ṣe kí n máa ṣe ló bá débẹ̀ ibi tó ti ń ta àwọn fíìmù wa àwọn obìnrin yìí bá dúró lóníkálukú wọn ń gbé fíìmù wọn ń kó fíìmù wọn ń kó fíìmù bó ṣe di fíìmù mímú ẹ pé à fíìmù Ọpáyọ̀lá ni mo fẹ́ rà tó bẹ̀rẹ̀ sí ní ṣà ní ló bá bẹ̀rẹ̀ sí ní mẹ́jọ lórí ọ̀rọ̀ Ọpáyọ̀lá ah ọmọ Ọpáyọ̀lá ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ni ẹ mo ṣe gbéyàwó mo mọ̀ yọ kó ẹ ah kódà èmi àti yakọ yàjọ gba àjọdà àgbà ládùúgbò ni <laughs> ìyá kìnnì kan mo lọ ìgbéyàwó rẹ sẹni ah, ọmọkùnrin tó fẹ́ ọmọ pa ayọlá ẹ ó máa ti ṣì fẹ́ o ó máa ti ṣì obìnrin fẹ́ o ọkọ mi lẹ ló wà ń bẹ o hmm. ó ti ah ṣé mo ni mo mọ dáadáa mo mọ yọkọ ẹ mo mọ kọ ẹ mo mọ gbọ ẹ ní ó ti sì fẹ́ ọ̀nà owó ló ṣe sì fẹ́ ẹ̀yin ò rí pé kò pààwọ̀ kò pààrọ̀ orúkọ rẹ̀ ni láti gbà tó ti fẹ́ ọkọ ẹ ọ̀pá ayọ̀lá ló yìn jẹ́ ṣé ó kó ìmàjọ orúkọ bàbá ẹ̀. Ah, ó wọ̀nù bọ̀bọ̀ yẹn ni ó pè ó wọ̀nù yẹn ni pé wá fífẹ́ tí mo fẹ́ ẹ yìí o mi ì lè change orúkọ mi orúkọ bàbá mi ni mo yìí máa jẹ́ mo wọ̀nù ẹ̀ ní àjọṣe mítìnì náà ni àjọṣe àwọn ìyá Basira àjọṣe ẹ má bínú jàre gbogbo ẹ̀yin ìyá Basira tẹ nífẹ̀ẹ́ mi dénúdénú ló bá bẹ̀rẹ̀ ẹjọ́ àtàmátàmá náà sọ bẹ́ẹ̀ ni pé wọ́n mọ̀ mí délédélé wọ́n mọ̀ ah. ẹjọ́ ẹni tó mọ̀ mí délédélé tọkọ mi dẹ̀ dúró síbẹ̀ tí ò dẹ̀ dá ọkọ mi mọ̀ Ah, àwọn tó ń ṣe fíìmù yẹn ń ṣoògùn ó ti mú orí bọ̀ mọ́yàn ó ti fi sábẹ́ ẹ̀rí pé òun ló ń paṣọ náà gbà tó bá wù ẹ̀rí pé kò ì dé ni kò ì dé ìlú òyìnbó ẹ̀rí tó ti fẹ́ ọmọ yẹn ní wá ìwọ yìí kọ́kọ́ lọ ná ọdún tó bá wù mí òde òdòdó òde ní òun mọ̀ mí òun mọ̀kọ mi ẹ wá wò ó pé ọkọ mi àmúra wa dáadáa ànájọsọ dáadáa kò mọ̀ mí délédélé kò mọ̀ mí dáadáa máa pẹ́ ha ṣé báyìí ló ṣe jẹ́ lóòótọ́ ọpá yóò làmà nígẹ̀ yìí má yìí jẹ́ hmm. lóòótọ́ àbúṣògùn sí mi ni àbí kó jẹ́ páwọn ọ̀rẹ́ ọkọ mi kan ló lọ bẹ̀ àbáwọn ẹbí mi kan àbáwọn ẹbí ọkọ mi kan ló lọ bẹ̀ lọ gbọ́ wọn ni àwọn ah, wọn ò lè mọ̀ ọ́ tì ẹlòmíì pàdé àbúrò mi nínú bọ́ọ̀sì kò mọ àbúrò mi o àbúrò mi gangan tán bí lé mi o ló bá bẹ̀rẹ̀ sí í rojọ́ mi òun mọ̀ mí déédéé òun mọ̀ ìyá mi òun mọ̀ bàbá mi òun mọ̀ gbá òun mọ̀ àwọn àjọ dàgbà ni àwọn kan tún sọ sọ sọ wọn ní àjọ dàgbà ń ṣàgámù ni àjọ lọ́sùn ń ṣàgámù ni ọmọ ṣàgámù ni mi ṣùgbọ́n mi gbé ṣàgámù mo kà kàwé ṣàgámù ìgbé tí mo kà ṣàgámù gan boarding school mo wà throughout ẹ get èyí tó ṣẹlẹ̀ recently lórí ọ̀rọ̀ àwọn àwọn bloggers wa yìí ni o fún ara mi ọwọ́ ara mi mo fi post fọ́tò ni mo bẹ̀rẹ̀ sí ní kíra mi wípé mo kó ewu ọmọ o ọmọ jòjòló wà nínú fámìlì mi o ẹ jọ bábùrò ń bá bímọ kì í sèmi mo bímọ ni àbúrò mi bímọ ẹ rí nínú oyún ẹ káàkiri ẹgbọn ẹ pé Ah, ẹbí o no ibi tẹ lọ yẹn mo ń bọ eh, bíbí ibu rẹ no no no no ọpẹ mi lọba mu yín mọkànnà. no wọn mọ ẹnu náà yín kọ́ lẹ́lẹ́ mọ sẹ́yìn lẹ bímọ ni. Eh, èmi ni Àyìnkẹ́ o èmi ni èmi ni mo ah, bí ọmọ àbúrò mi ọmọ mi ni ẹ wò láti gbogbo bí gbogbo ẹ ṣe lọ tó kò sí blọ́gà kan mi ní kọ́ pè mí o tọ́ ti ẹ̀ email mi àbí sẹ́yìn pé ẹ mo gbọ́ nǹkan ṣé tòótọ́ lẹ bímọ ní oníkàkú bẹ́ẹ̀ sì ní gbé ẹ tún bẹ̀rẹ̀ tó tún le jù ọlọ́run fi ọmọ méjì jí nkè mi gbogbo ni fún jésù kristu ẹ bá mi sá aleluya ẹ bá mi ní alihamudulilayi alihamudulilayi mi mọ kẹta mi mọ bá yẹn sọ ni o ẹ má bínú mi mọ bá yẹn sọ ni o ẹ má bínú sí mi bàbá mi ìyá mi ní àwọn traditionalist mi mi mọ bá yẹn sọ ni o àwọn ọmọ mi tiẹ̀ máa ń bínú tó náà àwọn ọmọ mi ti dàgbà ń sìn wọ́n ti ń gbọ́n nígbà tẹ́ ẹ gbọ́ pé mo bímọ kan ní two thousand and ten jẹ́ kí mi kó ewu ọmọ tí mo tún wá bí mi two thousand bó ti ẹ̀ yẹ pé mo wẹ́ wọn jọ ni ó dẹ̀ pé mo tó wá bí mi two thousand and eleven tẹ́kí mi kú ewu ọmọ ni tẹ́lẹ̀ wọ́n máa rí mi tẹ́lẹ̀ máa pè mí ní ìyá àbejì àwọn àbejì nǹkan nítorí àwọn ọmọ òun ti ga tóra wọn. ìdòṣẹ́ ìdánwò á ń dáhùn. ìdò kí n kí n ṣe é. lẹ́mọ̀ ni ah, àwọn twins nǹkan àwọn twins nǹkan ẹ̀ ṣàmùkọ́ tuntun máa ń dùn mí jù màá ṣe birthday kan February. ẹ tún ṣe mi l'October. màá tún ṣe mi September. ẹ wọ́n mọ̀ kí ni pàwọn twins ìyá méjì ìyá méjì gbogbo àwọn méjì tó ti ẹ̀ bọ̀ tó wà létí tí aṣọ ọ̀bẹ ti bá ń lé wọn ẹ ṣe o ẹ ṣe o. ọ̀rọ̀ bẹ́ẹ̀nù mi tí mo fẹ́ máa bẹ̀rẹ̀ àmọ́ àsìkò àsìkò yìí náà ni àmọ́ kẹ́ tó mọ̀ lọ kẹ́ tó mọ̀ lọ mo fẹ́ kẹ́ bá wa tan ìmọ́lẹ̀ sí kankan wọ́n máa ń sọ pé ẹ̀yin ìlú mọ̀ọ́ká lóbìnrin hmm. wọ́n máa ń ní fake life tẹ́ máa ń live ó ti pọ̀ jù. ẹ̀yin náà ni ẹ̀yin lè fà á ẹjọ hmm. kí ló dé ṣé lóòótọ́ ni ṣé n bá rí yín sí yín ní fake life ní ọpẹ babes ní. ẹgbò sẹ́rí sẹ́rí problem tó wà bẹ́ẹ̀ ni pé ẹyẹ mọ̀ sọ́pà ń live fake life packaging ló bá dé <laughs> èmi ò láìkì fake life. nígbà táwa láwa la fà kí ni tiwa. ẹ̀yin lè fa packaging ẹ wò lákọ̀ọ́kọ́ ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni packaging ọ̀tọ̀ ni fake life. Hmm. Hmm, báwo ló ṣe bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni packaging ọ̀tọ̀ ni fake life ẹ wò ó sì mú àlórí programming ẹ rí mi producer yín gan rí mi ó ní ó ń ṣáná wọlé ni gbogbo ẹ̀ ń ṣáná wọlé gbogbo ẹ̀ ṣáná pákéjì ni nítorí pé ìyìn lè wá bíi má ṣan máa kọ́kọ́ lè foundation hmm. kí n tó lè foundation ti ní nǹkan tá à ń lò àti ní nǹkan kan tá à ń lò tó máa jẹ́ kí foundation dúró talẹ́ hmm. bí èmi sọ yẹn fún yín torí náà máa ń wo YouTube ah mo gbaṣẹ́ lórí YouTube máa farabalẹ̀ wò ni ẹ kọ́kọ́ gbé nǹkan kan sójú ẹ wá rẹ́ foundation a wá dúró hmm. a wá fi rojú sí a ṣe gbẹ̀yìn ara packaging náà nù hmm. ẹ wá bẹ̀rẹ̀ pé báwo àwọn fáǹsì lọ́fà àwọn ilẹ̀ ń kó bá wa ilẹ̀ ń ba ayé wa yẹ lọ hmm. ẹ bẹ̀rẹ̀ pé báwo ni wọ́n rí mi tí mo ṣe ìyàwó olówó nínú fíìmù lárí mi tí mo wọṣọ gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ nù fíìmù ṣé ọgbọ́n orí wọn ò sọ fún wọn pé iṣẹ́ là ń ṣe ó jẹ́ ṣe kó yẹ pé wọ́n máa ṣọwá fún mi kí n lò ni ó ṣe é ṣe pé àyá lé lò ni hmm. ó ṣe é ṣe pé àyá mọ́tò lò ni ẹ wá rí mi nínú kẹ̀kẹ́ náà pẹ́ẹ́pù ẹ wá ń bú mi pé àṣẹ ẹ̀tì ẹ̀ ní àṣẹ ẹ̀tì ẹ̀ lówó lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ máa ṣèyàwó olówó ẹ̀ẹ́dẹ̀ máa ṣe kí ẹ dẹ̀ fẹ́ ní olúwa wá dé láàmú lọ máa ronú àwọn náà wá ní àádìrì pẹ̀lú yín ṣe ní ẹ mọ̀rọ̀ sọ ni a lọ máa ya fọ́tò lẹ́gbẹ̀ẹ́ mọ́tò tá a rà a máa gbé bí a ṣe máa pọ́ my latest round a káṣọ yín ò dẹ̀ kàn yín business láàrin àwa àtàlásọ ni. Ah, eh. oh, Àyìnkẹ́ ṣé kọ́mọ lọ lé. Mo wí kí n fà sọpẹ́lẹ̀, mo sì fẹ́ sọ̀rọ̀ sí àmọ́ oh God, àtọpẹ́ ẹjọ ìgbà ó ní múfì yìí tó ń bọ̀ lọ́nà máa jáde. àyàká bá wọrí kọ fetí wọn mọ bó ṣe ń fetí sílẹ̀. mo afẹ́ tí yín gbé padà wá ọ̀rọ̀ sì bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀sẹ̀. ẹ̀yin fans mi ẹ mọ bẹ ṣe ń fetí sílẹ̀ ẹ mọ bẹ ṣe máa ń mọ ẹ̀yin àwọn monitoring spirit wà lórí social media. ọpẹ́ babes kò tiẹ̀ wá ń mi kẹ ẹ lọ mọ rárá bí ká máa béèrè kẹsà máa dá wa lò tẹmí kan tó ń jáde lẹ́nu yín confam ni yín wo ló ẹ ṣá lọ sórí YouTube àbí kẹ́ lọ sórí page mi lórí Instagram àbí lórí Facebook ẹ rí gbogbo ṣe mọ post ibẹ̀ láti ń ṣe kéré o kéré o àmọ́ ẹ wá bá ara jà o ọpẹ́ babes ṣé ẹ ti wálé dáadáa hmm. àbí ẹ tún padà lọ. ó dáa kí n wálé mo rò bó fẹ́ lọ fẹ́ láwọ́ ọ̀la. <laughs> ó dà kí n wá lè ṣé wọn ló fẹ́ lọ fẹ́ láì wọlé alábàjẹ́ ara àwọn tá à ń sọ no no no no no ojú wo ti ẹjọ́ ojú ẹjọ́ lè fọ oh. àwọn arúgbó jàre o àwọn arúgbó jàre o. kí ló dé ó dá wá ṣiṣẹ́ ni. ẹ má bínú mọ́ kí ló dé jọ kí ló dé Bùsọ́lá hmm? Bùsọ́lá Bùsọ́lá ó ti fẹ́ kájọ máa ṣètò ah, wọ́n àlejò wọn kọjú sí ẹ wọ́n sọ̀rọ̀ eh, ìwọ ní ṣé mo jẹun tó lè fọkàn èmi mo jẹun tó lè fọwọ́ lọ́wọ́ àlejò mọ́ ó sọ pé ẹ̀mí ṣáníjà tẹ̀lé èmi ti wo súra mo ti wo súra <laughs> ẹ̀. Ah. ẹ jọ ìyàwó tó kù èmi sá ti níjà ah, ti tẹ̀lé. ní ìdá ti níjà ara ruwo jà náà ni ọjà náà sọ iná ni. ẹ mo béèrè mọ̀ pé nígbà kan ẹ lọ ẹ túbọ̀ eh, ẹ lọ ẹ túbọ̀ ṣé má lọ bá ènìyàn mẹ má ènìyàn méjì fi ṣe fẹ́ di ènìyàn mẹ́rin. ṣé ti wà nàìjíríà báyìí àbí ẹ ṣe kí tún lè léyìí fún mo wà lé mo wá ṣiṣẹ́ iṣẹ́ òdarí ẹyẹ yẹn. bàdẹ̀ ṣe gbọ́ wọ́n ní Mr. Láyéwọlá ló ní kẹ́ ẹ máa bọ̀ lọ́rùn pé kẹ̀sì fi nàìjíríà lẹ́ẹ̀dí ẹ̀mí ṣe blogger gbogbo ẹ̀rí fún <laughs> ẹ wo ọpẹ́ babes wọ́n sì wà lórí ìjókòó lórí nǹkan tá a ṣe ń sọ yìí mo ṣe ń padà bọ̀ wá mo tẹ́lẹ̀ náà tí mo gbé ọ̀ọ́tọ́ ni ọ́ sáà kan àmàrí Ọpẹ́yẹmí Ayéọlá ẹ wá jẹ́ ká dókè lọ́ta bá padà dé ètò ń tẹ̀síwájú ọ̀fẹ́